ọ̀gá àgbà yanyan ní ilé ìkọ́ṣẹ́ ikọ̀ ológun ojú òfurufú ìyẹn Nigerian Navy School of Armament Technology Rear Admiral Tanko Pani ti sọ wípé ìgbésùmọ̀mí àti ìwà ọ̀daràn mìíràn tó ń gògò sí ní àwọn agbègbè tí wọ́n ti fi àyè gbà wọ́n. Pani sọ eléyìí ní kété tó gba àmì ẹ̀yẹ àṣeyọrí lórí gbígbógun ti ìwà ọ̀daràn ní apá gúúsù ìpínlẹ̀ Kaduna àti àwọn agbègbè rẹ̀ àmì ẹ̀yẹ náà ni àwọn ẹgbẹ́ kan fi dá a lọ́lá torúkọ ẹgbẹ́ ọ̀hún sì ń jẹ́ Kachia Patriots gẹ́gẹ́ bí ọ̀rọ̀ pani àwọn òṣìṣẹ́ oníṣẹ́ búburú yìí tó ń dá àwọn agbègbè láàmú jẹ́ àwọn ènìyàn tí wọ́n ń gbé ní agbègbè náà èyí tó túmọ̀ sí wípé àwọn mọ̀lẹ́bí wọn náà tí wọ́n mọ̀ dáadáa ló ń gbé iṣẹ́ búburú sí wọn lára ó wá ké sí àwọn abúlé tó wà ní apá àríwá àti gúúsù láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ikọ̀ ọmọ ogun ojú òfurufú àti àwọn ẹ̀ṣọ́ ààbò tó kù nípa fífún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn nípa àwọn ọ̀daràn tó bá ń gbé láàrin wọn àti wípé gbogbo ohun tó bá lè ran àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ́wọ́ láti rí wọn mú ni kí àwọn ará ìlú kí ó máa ṣe fún wọn ó sọ wípé nítorí bí àwọn ará ìlú bá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò yóò mú ìwà ọ̀daràn dásẹ̀ kúrò ní gbogbo àwọn ìpínlẹ̀ ẹ̀wẹ̀ akọ̀wé ẹgbẹ́ Kachia Patriots Yusuf Usman sọ wípé ohun kan tó ti sọ àwọn ènìyàn sóko ẹrú ní ìjínigbé ìpànìyàn ìṣekúpani kóni lóhùn lọ ìyẹn bandit ìgbésùmọ̀mí àti ìjà ẹlẹ́yàmẹ̀yà láàrin àwọn abúlé kan sí èkejì òun náà tún wá ké sí àwọn ènìyàn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba àti àwọn òṣìṣẹ́ aláàbò kí ètò ààbò tó péye kó lè wà ní tòró ti bu àwọn agbègbè orílẹ̀-èdè nàìjíríà bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ lórí òté tí ìjọba ìpínlẹ̀ èkó gbélé àwọn ọlọ́kadà àti àwọn oníkẹ̀kẹ́ márúwá láti má dé àwọn agbègbè kan ní ìpínlẹ̀ èkó àwọn yorùbá bọ̀ wọ́n ní bí ọ̀rọ̀ bá pẹ́ nílẹ̀ ó máa ń gbọ́n ni kí ni èrò àwọn ènìyàn lásìkò yìí bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ aṣojúkọ ìròyìn tẹlifíṣàn Orísun jábọ̀ lórí eléyìí ẹ jẹ́ bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ lórí òté tí ìjọba ìpínlẹ̀ èkó gbélé àwọn ọlọ́kadà àti àwọn oníkẹ̀kẹ́ márúwá ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ náà ọ̀pọ̀ àwọn ènìyàn ní ìkọminú wọn kan gógó lásìkò ìgbà ọ̀hún ṣùgbọ́n bí ọ̀rọ̀ bá ń pẹ́ nílẹ̀ ó máa ń gbọ́n sí i ní tẹlifíṣàn Orísun ṣe bọ́ síta láti mọ èrò àwọn ènìyàn ẹ̀já lọ gbọ́. ìgbà ẹ ó dáa kò dẹ̀ tún dáa torí pé kí ni àwọn ọlọ́kadà àtúní márùwá tí wọ́n dá dúró yìí nǹkan tó fi ń jẹun ni ṣe understand so tábàlẹ̀ ìdáhùn ó yẹ kó ó yẹ kí government ìjọba ìpínlẹ̀ Èkó yẹ kó provide um, ọ̀nà tọmọ ọ̀nà tọmọ ọ̀nà àti jẹun mí fún wọn. àfẹ́ ti wà púpọ̀ nítorí kí ni àti lọ síbi ọjà tábà ti gbé márúwá àbí ọ̀kadà ó máa ń yára nítorí ẹ̀ǹkọ́ la ṣe pìpíà pé kàná adẹ̀ máa ń sọ fún wọn pé kán máa rọra òun ni nǹkan tó fà á nìyẹn pé kán má jẹ́ kí márúwá àti ọlọ́kadà lọ bẹ́ẹ̀ yẹn torí ó ń ẹ̀pọ̀ àti ibiṣẹ́ àti ọjà tá a bá ti gbé bẹ́ẹ̀ yẹn ń sìn ó máa yára àti sáré débi tá à ń lọ nǹkan tó fà á ni torí go slow òun ni pé káwọn nàìjíríà wa kàn jọ kọ́ mọ bọ́ ṣe máa bá wa ṣe tó máa fi rọ àwa náà lọ́rùn kọ́ má kọ̀ dá dúró just like that síbẹ̀ nǹkan tó bá máa ṣe ní àárín yẹn kọ́ bá wa ṣe kó lè ṣe kí ni kó lè rọ àwa náà àwọn ọmọ nàìjíríà lọ́rùn òun nìkan tèmi rí sí ibẹ̀ nìyẹn ah kò wá òkè rárá ètò pé like kéèyàn bí nísìn láti ọgbà dé ibi tí mo ti ń bọ̀ nsìn ó yẹ kí n gbé báyìí kẹ̀kẹ́ náà pẹ̀ débẹ̀ ni bọ̀ ẹsẹ̀ ni mo fi ń rìn kò dẹ̀ ó dẹ̀ wá stressful it's not ah kò wá kò dára and again àwọn onímọ́tò wọ́n ti fowó kún tó pọ̀ tí wọ́n pé a ní ní any other option ju ká wọ̀ lọ sí ibi tá à ń lọ náà tó yẹ ọ̀tún àyànjẹ ibi tẹ́ kọ́ gbé ní fifty naira hundred naira ẹni àmọ́ tó bá tù wọ́n lọ́wọ́ àgbẹ̀ tó tù mọ́ pé àní ẹni ọ̀dà ọ̀fẹ́. ẹni tí ọ̀rọ̀ ọ̀kadà àti márúwá tí kò affect torí pé eh, ó jẹ́ eh, means táwọn èèyàn fi ń travel ká ní àwọn ibi tó yẹ pé mọ́tò ńláńlá ò lè dé ṣùgbọ́n nǹkan tó kàn dùn èmi gẹ́gẹ́ bí ẹnìkan ni pé lóòótọ́ everybody ló mọ̀ pé ọ̀kadà ń ṣe eh, means of transportation tó bójúmu lóòótọ́ accident tí wọ́n cause gẹ́gẹ́ bí ìjọba ṣe sọ ó pọ̀ ṣùgbọ́n nǹkan tèmi rò pé ó yẹ kí ìjọba ṣe ni pé ó yẹ kọ́kọ́kọ́ fi ètò sílẹ̀ tó yẹ pé nígbà tó ń fẹ́ ṣe kinní yẹn ká ní wọ́n ti ṣètò yẹn kò ní dùn àwọn èèyàn cos àwọn ibì kankan wà tí mọ́tò ò wọ̀ ọ̀kadà ló ń débẹ̀ márùwá ló ń débẹ̀ tẹ́ bá ti ọpẹ́ fẹ́ dọ̀kadà dúró èmi ò expect pé ó yẹ kó tún kó affect àwọn márùwá because wọ́n sọ pé wọ́n fọ̀kadà jalè wọ́n fi ń ṣe oríṣiríṣi wọ́n fi ń ná accident buhari accident mélòó ni márùá ti dálẹ̀ èmi rò pé ó yẹ kán fi márùá sílẹ̀ tó bá tiẹ̀ máa sọ pé wọ́n fẹ́ lé ọ̀kadà òkè gbà tó ń pò kè àti márùá àtọ̀kadà ẹ sọ pé ẹ fẹ́ ní kí gbogbo wọn máa ṣiṣẹ́ kí ló fà á tí wọn ò lè fi nǹkan àwọn nǹkan táwọn èèyàn ń pè ní alternative tóyìnbó ń pè ní alternative kíkan fi síbẹ̀ irú àwọn mọ́tò kéékèèké tó ń pè ní kórópè yẹn àwọn yẹn àwọn àdúgbò tó yẹ pé mọ́tò ńláńlá ò lè dé kò sí nǹkan tó ní kíjọba máa kó síta ní púpọ̀ nǹkókè o ẹ má lo márúwá mọ́ ẹ má lọ ọ̀kadà mọ́ pé but àwọn kórópè wọn á máa ṣe àwọn iṣẹ́ yẹn àwa wí tán ìjọba sọ pé òkè o àwọn ti kó bọ́sìsì ńláńlá sixty five wọ́n ti kó síta ọkọ̀ ojú omi àdúgbò tí mò ń gbé omi ò débẹ̀ so báwo lọkọ̀ yìí fẹ́ débẹ̀ àwọn ọkọ̀ ńláńlá yẹn kò lè dá mi so kí ni ìjọba expect ń tèmi o ìjọba ò ṣe dáadáa ní ní ọ̀nà yẹn. ó affect àwọn èèyàn díẹ̀ bọ ẹ mọ̀ pé tí nǹkan bá máa wà ókè tí nǹkan bá máa dáa ó máa mú ìnira wá díẹ̀ ó pa àwọn èèyàn lára díẹ̀ torí ibi téèyàn lè sáré lọ pẹ̀lú ọ̀kadà àti àwọn onítricycle àwọn bọ́ọ̀sì ò lè débẹ̀ and even bọ́ọ̀sì ò fi bẹ́ẹ̀ pọ̀ níta so ó ń jẹ́ kí èrò máa pọ̀ traffic máa wà láti wọ̀rú àwọn mọ́tò yẹn ó ti yẹ bọ́ but it's okay to me it's okay number one tẹ́ bá wo accident táwọn ọlọ́kadà àti àwọn onítricycle tí ó ń fà lójú ọ̀nà bó ṣe bá nẹ̀dá bọ̀ nǹkan tí a fẹ́ kíkí ìjọba èkó Lagos State ní láti tètè ṣe ni pé mọ́tò tó láwọn fẹ́ kó wá kó tètè kó wọlé so that ó máa lè jẹ́ kí ìrọ̀rùn wà fáwọn èèyàn láti move from one place to another ó ti yẹ yín so nǹkan tó wà mẹ́bọ̀ bọ́n ṣe bá àná it's okay it's okay lákòótán wọ́n sì rọ ìjọba ìpínlẹ̀ èkó láti dákun lórí àwọn onímárúwá nítorí iṣẹ́ tiwọn ń mú ìrọ̀rùn bá ìwọlé ìwọ̀de àwọn ènìyàn ní ìpínlẹ̀ èkó sekinat ọláìdé raji. kò jẹ́ bí sekinat raji ọláìdé ṣe jẹ́ eléyìí lábọ̀ ìjọba àpapọ̀ ilẹ̀ nàìjíríà ti ké sí ẹgbẹ́ ìṣọ̀kan apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúlámọ̀ ìyẹn ecowas láti dẹ́sẹ̀ dúró díẹ̀ lórí ìfilọ́lẹ̀ owó kan ṣoṣo tí gbogbo orílẹ̀-èdè ní ẹkùn yóò máa ná èyí tó yẹ kó bẹ̀rẹ̀ lọ́dún yìí ìdí tí ìjọba ilẹ̀ nàìjíríà fi ń pè fún eléyìí ni pé ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè ni kò tí ì gbé ìgbésẹ̀ àmúyẹ lórí rẹ̀ wọn kò tí ì ṣe gbogbo àlàkalẹ̀ tó rọ̀ mọ́ ti owó náà ẹgbẹ́ Economic of West African States ECOWAS ti pinnu lọ́dún tó kọjá pé wọ́n fẹ́ ṣe ìdásílẹ̀ owó kan èyí tí gbogbo orílẹ̀-èdè tó wà ní apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ yóò máa ná wọ́n sì pe orúkọ owó náà ní eco bẹ́ẹ̀ inú ọdún yìí ló yẹ kí wọ́n fi lọ́lẹ̀ ẹ̀wẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ ló sì ti ń lọ lórí rẹ̀ láti ìgbà náà pẹ̀lú ọ̀pọ̀ ìpàdé àti sísún ọjọ́ ìfilọ́lẹ̀ rẹ̀ síwájú àmọ́ nínú oṣù kejìlá ọdún tó kọjá ní àwọn orílẹ̀-èdè apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ tó jẹ́ iléèdè faransé kóra wọn jọ wọ́n sì sọ wípé àwọn fẹ́ sọ orúkọ owó tí àwọn máa máa ná di echo bí wọ́n ti pinnu láti gba òmìnira lórí àjọṣepọ̀ wọn pẹ̀lú orílẹ̀-èdè faransé tí ó ń darí wọn láti ọdún yìí àwọn orílẹ̀-èdè apá ìwọ̀ oòrùn adúláwọ̀ tó jẹ́ iléèdè gẹ̀ẹ́sì wá tako ìgbésẹ̀ yìí nítorí orúkọ tí wọ́n fẹ́ sọ owó àpapọ̀ ecowas ní orúkọ náà lákòótán orílẹ̀-èdè nàìjíríà ní orílẹ̀-èdè tógò nìkan ló ṣe gbogbo ohun tó wà nínú àlàkalẹ̀ lórí ìgbésẹ̀ ṣíṣẹ̀dá owó kan náà fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ecowas pátá pẹ̀lú gbogbo ẹgbẹ̀lẹ́gbẹ̀rún owó tí ìjọba ń run sí àwọn ilé ìgbìmọ̀ asòfin láti àìmọye ọdún sẹ́yìn síbẹ̀ alukoro ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Benjamin Kalu sọ ní ọjọ́ ajé ní àná nílùú Àbújá pé owó tó ń wọlé fún ilé ìgbìmọ̀ asòfin kò tó rárá ó ní ìdí ni pé ilé ìgbìmọ̀ asòfin jẹ́ apá kan ìjọba tí kò ṣeé fi wé iléeṣẹ́ ìjọba ìyẹn mínísírì ó ní Kalu tó sọ ilé yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ọjọ́ ajé ọ̀gbẹ́ni Kalu ń dáhùn sí bí àwọn ilé ìgbìmọ̀ asòfin ṣe ń wo àwọn tó ń wọlé sí àwọn ẹ̀ka ètò ìlera tí wọ́n sì ń wo owó tó tún wọlé sí ẹ̀ka ètò ọ̀gbìn ètò ẹ̀kọ́ pẹ̀lú gbogbo ìbuwọ́lù ìjọba lórí àwọn owó tó ń wọlé sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ni wọn kò jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ nípa rẹ̀ ẹ̀wẹ̀ yàtọ̀ sí iye owó tó ń wọlé sí ilé ìgbìmọ̀ asòfin náà àwọn asòfin ilẹ̀ nàìjíríà wà lára àwọn tó ń gba owó jù lágbàáyé nítorí wọ́n ń gbowó oúnjẹ owó aṣọ wọ́n sì ń gba ọ̀pọ̀ owó bẹ́ẹ̀ gẹ́gẹ́ nítorí nínú ọdún 2015 ọ̀kọ̀ọ̀kan àwọn asòfin ọ̀hún gba mílíọ̀nù mọ́kànlélógún àbọ̀ náírà àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin sì ń gba mílíọ̀nù mẹ́tàdínlógún àbọ̀ náírà. ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti ṣàlàyé ìdí tí wọn kò fi pe àwọn ọ̀tọ̀kùlú àti àwọn alẹ́nulọ́rọ̀ láti wá jíròrò lórí àbádòfin tó ti kọjá ní ìpele kejì ìyẹn second reading nínú ilé náà lórí ìbálòpọ̀ tipátipá àti ìfọwọ́kànni láìtọ́ alága ìgbìmọ̀ alábẹ́sẹ́kélé tó ń rí sí ọ̀rọ̀ ètò ọmọnìyàn àti ọ̀rọ̀ òfin ìyẹn aṣòfin ọ̀pẹ́yẹmí bámidélé sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn oníròyìn ní ìlú àbújá lánàá òde yìí wípé látìgbà tí àwọn ti wọlé sí ilé ìgbìmọ̀ aṣòfin ní ìgbìmọ̀ tó jẹ́ alága fún àjọ náà ti ń ṣiṣẹ́ láì sinmi lórí àbádòfin ìfipábánilòpọ̀ àti fífọwọ́kànni láì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé àbádòfin ọ̀hún tí igbákejì ààrẹ iléègbìmọ̀ asòfin àná Ovin ọmọ agége ti ṣàtìlẹ́yìn fún ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń lọ lórí rẹ̀ láti ìgboro èyí tó sì yí kọjá ìpele kíka ẹlẹ́ẹ̀kejì ó sọ wípé àwọn ń ṣe àyẹ̀wò fínífíní lórí àbá náà kí àwọn tó gbé bọ́ sí ìta gbangba láti gbọ́ èròǹgbà àwọn ará ìlú lórí rẹ̀ kí wọ́n tó sọ di òfin báyìí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 ronú sí i má ṣe bínú má jà jẹ́ onírẹ̀lẹ̀ àti onísùúrù ènìyàn àjò orúkọ tèmi ni ṣògo rẹ̀ ní kejì àbíọ́nà ó dàárọ̀